well ẹ jẹ́ ká máa kíra kú dédé àkókò yín bíkíbi tẹ́ bá ti láǹfààní láti máa wò mí láti máa gbọ́ mi àkàndọ̀rọ̀ Awíkonko lóko tèmi ajáwó àròmọ̀ jẹ́ Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe mú kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbà ńlá ayé àná Olódùmarè ò ní fi wá sílẹ̀ mọ́jà kéétí ẹni ó di kì í jẹ́ kínú ẹni ó dùn hmm, ṣùgbọ́n ẹni tá a sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn náà tó gbọ́ abití lu kára bí ajere ni wọ́n ń perú wọn kò sí nítorí ẹ̀kọ́ máa lọ láàrin ìlú kéèyàn mọ̀mọ̀ torí pé bí ọba ní bí ọba ní ká gbọ́rọ̀ ọlọ́run ọba ò ní dá etí bí ọba ní ká ríran ọlọ́run ọba ò ní dá ojú kò sóúnjẹ méjì tójú jẹ ju ìran wíwò lọ lórí ọ̀rọ̀ Mohbad ẹ jẹ́ n kí gbogbo yín dáadáa gbogbo ẹ̀yin èèyàn mi gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò mi gbogbo ẹ̀yin olólùfẹ́ ìdí àti àṣà Yorùbá tó yanrantí àánú Olódùmarè ní fi ń sílẹ̀ ẹ ṣe ẹ̀kọ́ àtìgbàdégbà ẹ̀kọ́ àdúrótì màmá sọ lọ́pọ̀lọpọ̀ gbà pé bí ò bá sí òǹgbìn kò sí ní tó nǹkan fẹ́ ká bóńká ọ̀bá ká kò sí ní tó ń ròórù rọjà bóńrò ọ̀bá rò rọjà kò sí ní tó ń ra ọ̀rà wálé bóńrò ọ̀bá wá rà wálé kò sí ní tó jẹ ọ̀jẹ kò sì sí ní tó ń ta ọ̀tà. now lórí ọ̀rọ̀ Mohbad tẹ́ bá wò dáadáa ẹ rí wípé òní ni September thirteen àná ni September twelve àná ló pé ojú ọdún kan gẹ́rẹ́gẹ́ tí ọmọdékùnrin ọ̀hún sílẹ̀ wọ̀ tó filẹ̀ sásọ bora ojú ọdún kan tí Mohbad um, alọ́ba tó dágbére fáyé pé ó dìgbò ṣe but unfortunately àná ló pé ọdún kan wọn ò tí ì ṣe òkú Mohbad títí di àkókò tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó wà very very unfortunate wọ́n ti wú òkú ẹ̀ jáde nísìnyìn tí ò bá sì pọ́dún kan yóò kù díẹ̀ kó pọ́dún kan á jẹ́ pé lọ́la àbọ̀tún la ló máa pọ́dún kan tán ti wú òkú ẹ̀ jáde padà tí wọ́n ní wọ́n fẹ́ ṣe àyẹ̀wò lé lórí àbájáde àyẹ̀wò tí wọ́n kọ́ ṣe fún wa ni wípé wọn ò rí nǹkan tí ó pa Mohbad well Um, ọ̀pọ̀lọpọ̀ nínú wa ti sọ oríṣiríṣi nǹkan tí ó ṣeé ṣe kó pa Mohbad ìgbà tí wọ́n ṣe tẹ́sítì lákọ̀ọ́kọ́ wọ́n sọ wípé abẹ́rẹ́ tí wọ́n fún lórí àtẹ̀sí lára tó bá nǹkan míì pàdé lára rẹ̀ kí ló dé tí wọ́n fi gbé lọ sí ọ̀sìpìtù ìyẹn dọ̀rọ̀ àtẹ̀yìnkọ́gbọ́n agétí ajá tá a gé létí tán ti ṣẹ̀ṣẹ̀ ń tọ́jú abẹ um, medicine after death lélẹ́yìn o tàbá ẹ̀sẹ̀ ń bẹ̀rẹ̀ sí sọ́ni iná fífi mọ́tò gbé iná ìfọ̀ ọ̀kadà gbé iná fífún lábẹ́rẹ́ nu ilé ilé tí wọ́n gbé lọ sí ọ̀sìpìtù ẹni tó kú ti kú ìṣẹ̀lẹ̀ tó lẹ́yìn ikú ẹ̀ ló kù tá ń wò now ìyá ló ń fẹ́ justice bàbá ló ń fẹ́ justice ìyàwó ló ń fẹ́ justice oríṣiríṣi ọ̀rọ̀ gbogbo ẹ̀ ṣàkàn lọ́tàn mọ́ra wọn kò lójú kò nídìí ó dàrú papọ̀ bí um, controversy wà lórí ìyá Mohbad controversy wà lórí bàbá Mohbad controversy wà lórí ìyàwó Mohbad controversy wà lórí Liam tí sọmọ Mohbad ẹ rí i pé gbogbo ẹ̀ dàpọ̀ mọ́ra wọn àwọn ìdílé wọn náà wá jẹ́ ìdílé tí wọ́n fẹ̀dí ara wọn síta well uh, bí ó ṣègbà tèmi lẹ̀ ṣèkà but to the best of my knowledge tèmi bá jẹ́ kan nu wọn bóyá mo jẹ́ ìyá àbí bàbá màá mèṣọ́nu kí àṣírí ilé wọn bá hàn síta àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni wípé sofa àti ìṣe pé wọ́n sá Mohbad ládàá tẹ́nìkan kò gún négò tí wọn ò sì ta níbọn tọ́dẹ̀ jẹ́ pé ó kú bẹ́ẹ̀ ó yẹ kán ti mọ́nu kò lórí ẹ̀ kán ti já mi kò lórí ẹ̀ kò sí nǹkan tí wọ́n fẹ́ẹ́ fi nǹkan tó pa Mohbad ṣe to the best of my own understanding ká ní wọ́n sàsí nísìn ká láwọn èèyàn kan ló gún négò ká ní wọ́n yìnbọn pani nísìn ẹ̀hẹ́n ìyẹn la lè máa sọ wípé ojú ọta àbọn leléyìí ta ló yìn ojú ọgbẹ́ ìgò leléyìí ta ló gún ojú ọgbẹ́ ọ̀bẹ lélẹ̀ ta ló gbóngbóng wọ́n lọ lọ́rùn ní ta lọ́ lọ wọ́n jù ú lẹ̀ látòrí òkè ní ta lọ́ sọ sílẹ̀ ìgbà yẹn la tó ní di justice gbogbo eléyìí ta kàn ń ṣe agara baraba ń gbé corona inquest kalẹ̀ àwọn ẹni ẹlẹ́ni kan waste time ara wọn àwọn oníròyìn waste time ara wọn láti máa lọ sí corona inquest almost every time èmi náà lọ corona inquest lẹ́ẹ̀kan péré ẹ̀ẹ̀kan tí mo lọ yẹn náà mo wò pé wasting of time ni corona inquest eléyìí because kò sẹ́ni tó máa mẹ́nìkan fipá sọ̀rọ̀ ìgbà tí mo lọ sí corona inquest wọ́n ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ìyá ìyàwó Mohbad ọ̀tọ̀ ni tán máa bí ọ̀tọ̀ ni tó máa sọ eléyìí tó bá dẹ̀ fẹ́ sọ ló máa sọ kò sẹ́ni tó lè fọ́ọ̀sẹ̀ ju pé kán béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ àwọn gbogbo ọ̀nà ní lọ́ọ̀yà Joseph Alọba tí sì bàbá Mohbad ó ní lọ́ọ̀yà ìyá Mohbad ní lọ́ọ̀yà ìyàwó Mohbad ní lọ́ọ̀yà so family ló wá ń bára wọn jà ló wá ń bára wọn jà because immediately tí Mohbad ti kú àwọn tó wà ń bẹ̀ ti narrate nǹkan tó ṣẹlẹ̀ ok wọn àtìyàwó ẹ̀jọ́ ní misunderstanding lẹ́yìn mọ́tò um, gẹ́gẹ́ bí kí lorúkọ uh, prime boy ṣe sọ àwọn jọ wà ń bẹ̀ ni àbúrò Mohbad yìí ń sọ tóun ẹ̀gbọ́n ní ok o ó bínú jáde ó fẹ́ máa lọ àwọn rẹ̀ǹtì mọ́tò bíi méjì àbí mẹ́ta lọ síbẹ̀ um, àwọn jeep ngbà tó dẹ̀ yá tí Mohbad sọ pé káwọn máa lọ ọ̀pọ̀lọpọ̀ mọ́tò ti block àwọn mọ́lẹ̀ òun dẹ̀ sọ fún pé ọ̀gbẹ́ni táwọn mọ́tò tó páàkì ọ̀bà kúrò àlèrà yìí jáde Mohbad dẹ̀ yọrí jáde lórí mọ́tò ń dẹ̀ sọ pé kó ti orí ẹ̀ sínú padà àìmọ̀ ibi tí nǹkan ti lè wá wọ́n lè lẹ́ lóko láti bìkan àwọn fáǹsì ẹ̀ kó mọ́ àwọn fáǹsì ẹ̀ kán mọ̀ bá yọ lẹ́nu owó tó wà lọ́wọ́ ti fáwọn fáǹsì ó ẹ̀ lọ sẹ́ dọ́là wá ibi táàbúrò ẹ̀ ti ń lọ sẹ́ dọ́là náà ni wọn àti prime ti prime boy ti kan náà ti kanra wọn náà ti búra wọn prime boy dẹ̀ padà wá bá wí ah eh àdúrà yìí sọ́ọ̀tì mi o ó ní Mohbad ọ̀dẹ̀ sọ̀rọ̀ so ìyẹn ló jọ ń bí àwọn méjèèjì nínú òkè o ó dẹ̀ lóhun àtìyàwó ẹ̀jọ́ ń ta kàngbọ́n síra àwọn dẹ̀ sọ pé ọgbẹ́ni whatever tẹ bá fẹ́ sọ ìgbà tẹ bá délé ní kẹ́ máa sọ̀rọ̀ family Mohbad sọ̀kalẹ̀ níbi tó wà prime boy tó wà nínú mọ́tò lẹ́gbẹ̀ẹ́ ibi tó ń wà ó ló fẹ́ wá gbà òun lẹ́sẹ̀ẹ́ ló fi ọwọ́ gbá ara àlẹ̀kùn nìyẹn ya ìyẹn náà sọ pé ó lé sí lọ́wọ́ ó wú sí lọ́wọ́ ìyẹn náà gba abẹ́rẹ́ tetanus sí all those things àwọn kan ní pẹ́pẹ́sẹ́ wọ́n gun ní nǹkan lọ́rùn ni àwọn kan ní ẹ ó yá tí òun àtìyàwó ẹ̀ ń jà ní nǹkan kan gun lọ́rùn all those things oríṣiríṣi controversy here and there gbogbo àwọn yẹn ó níye ọ̀sẹ̀ ó níye oṣù tá a fi gbèpò yẹnu ọba kan ló ní làyàmù o ẹnìkan ló bí làyàmù fún o tẹ bá wojú làyàmù ẹ̀rì pọ́jọ lágbájá ẹ̀rì pọ́jọ tàmẹ̀dùn ẹ̀rì pọ́jọ làkú ègbé kì í sọmọ Mohbad gbogbo wọn ṣáà yamayama ìgbà tó yá DNA tó jẹ jáde bàbá ló ń fẹ́ kí wọ́n ṣe DNA làyàmù kó lè mọ̀ bóyá ọmọ òun ni wọ́n ti kọ́kọ́ fòkú Mohbad pawó lọ rẹpẹtẹ ìyá fi pawó bàbá fi pawó ìyàwó fi pawó everybody fi cash now ẹ jẹ́ kí wọ́n sin ìyá bẹ̀rẹ̀ sí pariwo káàkiri orí social media ẹ bó ń bẹ bàbá Mohbad o kọjá kó ń sìnkú ọmọ òun o kọjá káwọn mẹnu kó ń bẹ o bàbá Mohbad ní no òun gbọ́dọ̀ mọ kútọ́ pọ̀ ọmọ òun kó òun tó sin ẹ kí ló dé tó fi béèrè kútọ́ pa tẹ́lẹ̀ tó fi lọ sin wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo ara wọn síta fèdè ara wọn síta ìyẹn wá di ìjẹ́ fáwọn bloggers òkú jíjẹ kì í wọ́n àkàlà bí òkú bá kúlẹ̀ àkàlà àti gún kálukú ọmọ yọ ilé tó bá àbí wọ́n ní gún lọ́gún balẹ̀ ojoojú àkàlà mú balẹ̀ àjẹ̀dọ̀ èèyàn kálukú ọmọ butí ẹ̀ ní kálukú bẹ̀rẹ̀ sí ní butí ẹ̀ lára ikú Mohbad àwọn bloggers ọ̀sà ìta sí every members of, members of the family àwọn tí ó kàn yá àwọn tí ó praise ìyá àwọn tí ó kan bàbá lábùkù àwọn tí ó sọ̀pọ́ọ̀tì bàbá àwọn tí ó kan wùmí lábùkù àwọn tí ó sọ̀pọ́ọ̀tì wùmí àwọn tí ó pe Liam lọ́mọ àlè àwọn tí ó pe lọ́mọ ọkọ oríṣiríṣi ṣùgbọ́n gbàgbọ́ tèmi ni pé ọmọ tó kú lọ́fà yẹ ìfadíkálẹ̀ ẹ̀pọ̀n Mohbad tó kú ńlọ́fà gbogbo rádà àdárí dèrèdè yẹn well having said that ó ti wá lé lọ́dún kan báyìí ó yẹ kí wọ́n ti sin bàbá Mohbad ò bá ti gbà kí wọ́n sin ṣùgbọ́n torí ìgbéraga tí Wùmí àti ìyá Mohbad fi sí ni ò jẹ́ kí bàbá Mohbad ó gbà bàbá Mohbad ń jẹ́ kó yé wọn wípé ọkùnrin lòun òun lọ́kọ òun sì ní bàbá ọmọ gbogbo àṣẹ pátápátá ó lè yẹn lè dé London d'Amẹ́ríkà kí àṣẹ ó change o kágbára ọ bọ́ sọ́wọ́ obìnrin o ṣùgbọ́n lórílẹ̀‐èdè Nàìjíríà tá a wà yìí o ọkùnrin ló lórí ọmọ ni Yorùbá fi sọ wípé ó kí okú lòkú rè bàbá ọmọ lọ́lọ́mọ so díẹ̀ ní tàlàbà nù apẹ́ ẹ̀dùn whatever the capacity tóbìnrin wò kó ní second feed ni o nǹkan lọ́ọ́ lọ́mọ kò lè claim ọmọ o obìnrin ò bá àhábọ̀ ọmọ fáìmọ̀ iye ọdún njọ́kíjọ́ tí bàbá bá sọ pé ọmọ ń bọ̀ lọ́dọ̀ ń sẹ́ ìjọ́ náà lọ́mọ ń lọ sọ́dọ̀ ẹ̀ bàbá gbé délé ẹjọ́ ọmọ ń padà lọ sọ́dọ̀ bàbá ẹ̀ o now especially tó bá jẹ́ bàbá tó take responsibility lórí ọmọ àǹtẹ̀ bá wo Mohbad dáadáa tẹ́ bá gbọ́ ìtàn ẹ̀ dáadáa ẹ máa rí pé bàbá ẹ̀ ló take responsibility tó pọ̀ jù lórí ẹ̀ màmá ẹ̀ ti fílẹ̀ at the age of eleven years so màmá ẹ̀ ò máa ti ń jẹ kò máa ti ń mu wọ́n ẹ̀sẹ̀ reunite padà kò tọ́dún méjì ni Mohbad kú yẹn àárín ọ̀sẹ̀ tó ń plan láti rajà sí ṣọ́ọ̀bù fún màmá fún màmá five million naira kó fi gba ṣọ́ọ̀bù kó ra síbẹ̀ ìjọ Monday tí ó lọ rajà sínú ṣọ́ọ̀bù bóyá Sunday ẹ̀ ló kú yà no yà Sunday ẹ̀ ni ó lọ sí ṣò bóyá bíi Tuesday ẹ̀ ló kú so all those things ó wà nínú ara wọn now ngbà tí wọ́n ti wá lọ sí corona inquest àwọn èèyàn ti gang up Wùmí àti ìyá Mohbad gang up against baba Mohbad wọ́n kórìíra ẹ̀ wọ́n dẹ̀ fi hàn án ìjọ tí mo lọ sí corona inquest baba Mohbad jókòó síwájú pẹ̀lú obìnrin kan ìyá Mohbad gbé Liam dání ó gbé sápá báyìí wùmí jókòó sẹ́gbẹ̀ẹ́ àdúrà tó ìṣàbúrò Mohbad ó jókòó sẹ́yìn àwọn méjèèjì so àwọn méjèèjì ò kíra wọn ńgbà tán wọ corona èmi ti débẹ̀ before any one of them ìṣẹ̀lẹ̀ tó wá ṣẹlẹ̀ níjẹta tó jẹ́ ànádá corona date ńlọ́wọ́ jẹ́ kàyéfì fún many of us níbi tí ìyá Mohbad ti lọ kúnlẹ̀ fún bàbá Mohbad níta but very very fortunate enough bàbá Mohbad jẹ́wọ́ pé ọkùnrin lòun máàlù yìí gbójú kúrò ni o owó ìfọ̀ ẹ̀dànù ni o because ó yà á lẹ́nu pé n tí ò ṣẹlẹ̀ rí and again kò wá kò wá intentional kì í ṣe wípé bóyá ó wu ìyá Mohbad láti ṣe ẹnìkan ló drag ẹ̀ wá I don't know the relationship between the mother and that man ẹni ẹ gbọ́dọ̀ jẹ́ bí ọ̀rẹ́ ẹ̀ baba Mohbad tàbí ẹnìkan tí baba Mohbad respect because ó fọwọ́ kọ́ ya Mohbad lọ́rùn wá ni ó dẹ̀ fọwọ́ kọ́ baba Mohbad lọ́rùn but lo and behold máa yẹn gbójú sẹ́gbẹ́ kan ni o kò dẹ̀ dá wọn lóhùn kò wẹ́n tí ń kúnlẹ̀ kí ìyẹn náà kàn ń kúnlẹ̀ sóṣooṣo bí akúnlẹ̀ gbẹgbà ni lẹ́yìn tó jẹ́ pé gbogbo nǹkan ti dà lọ́jọ́ lọ́wọ́ tán tẹ́ ẹ̀ bá gbàgbé nígbà tí mò ń dá sọ̀rọ̀ Mohbad mo sọ kinní kan wípé family wọn kàn ń disgrace ara wọn ni that was October last year mo ní nǹkan tí mo rí ní corona inquest bí ìgbà téèyàn kàn máa máa ń fẹ̀dẹ̀ ara èèyàn síta táṣìírí ayére èèyàn fáyé gbọ́ káwọn èèyàn lè máa bá kán lè bá hẹ́ńtà èèyàn kán lè fìyàn ṣẹlẹ́yà dáadáa and lo and behold exactly bẹ́ẹ̀ náà ló ṣe rí because ká ní wọ́n ń bá èèyàn míì ṣẹjọ́ ni ìbádùn sọ mo wá béèrè béèrè kan pé gbogbo agbára tí Wùmí rò pé òun lò at the end of the day ṣé yọ wá bàbá mi ìfúnlẹ̀ àmì ni àbí Mohbad ń bà bẹ́ẹ̀ tó bá jẹ́ Liam um, Mohbad ló bí Liam lóòótọ́ bàbá Mohbad ní àṣẹ lórí Liam o tọmọ yẹn bá ti dàgbà tó stage kan bàbá Mohbad lè sọ wípé àrólé tó ń nìyẹn ọ̀rá fi díya tó ń nìyẹn ntọ́ lọ́n fi rọ́pò Mohbad fóònù nìyẹn the man can claim the child at any time ya Mohbad ti ń gbájú ti ń gbẹ̀yìn kọ́ láṣẹ kankan lórí ẹ̀bí tí wù kọ́ mọ́ ṣùgbọ́n torí pé Liam kéré kò sẹ́ni tó máa gbarú ọmọ bẹ́ẹ̀ fọkùnrin kò sílé ẹjọ́ tẹ fẹ́ gbé lọ tán fẹ́ sọ pé kán gbé lẹ̀ fún wọn á ní kán máa tọ́jú ẹ̀ dìgbà báyìí at least six years kéèyàn tó lè béèrè ọmọ ẹ̀ kó tó lè sọ pé ẹ bá ń gbọ́ ọmọ mi mo sẹ́rẹ́dì láti tọ́jú ẹ̀ ńlọ fi sí boarding school ń fi sí ibi tán tí mo bá ń tọ́jú ẹ̀ mo lẹ́yìn tí ọmọ bá ń tọ́jú ẹ̀ ìyẹn ò dẹ̀ kẹ́ni bọ́dì mọ́ bí kálukú bá ṣe fẹ́ sọmọ ẹ̀ lóòótọ́ bàbá nìkan ò lè dá bàbá àtìyá níjọ́ máa ń bímọ but agbára ìyá ó ní stage o tó bá ti ń dé stage tá a bá ti ń béèrè lọ́wọ́ obìnrin wípé ńgbà tó ń bọ̀ nbí sọ ọgbọ́mọdé bí rárá o nbí ló ti bímọ náà ọmọ tó dẹ̀ bí ń bí àwa la ní àfi tó bá fẹ́ wá bàbá mi fún Liam lọ́jọ́ iwájú tí mo dẹ̀ mọ̀ pé kò possible now controversy wà lórí DNA èmi náà wà nínú àwọn tó kọ́ọ̀lù fún DNA mi kọ́ọ̀lù fún DNA torí pé mo àìmí pé mo suspect foul play lórí ọ̀rọ̀ Liam èmi gbà ń tèmi wípé Mohbad ló bí Liam oríṣiríṣi nǹkan lè ṣẹlẹ̀ o àwọn nǹkan kan lè wáyé o tí ò hàn sí mi tí ò bá hàn sí mi mi ò ní sọ́npa ẹ̀ ṣùgbọ́n kàn mí sọ pé Mohbad ló ní ọmọ now bó bá ti wá jẹ́ Mohbad ló kí Wùmí ó lè wé àwẹ̀ mọ́ àsìn kọ́kẹ́ o lè true kọ́kẹ́ àwọn èèyàn dẹ̀ wá lè true tí kí ṣe torí Wùmí gangan torí Liam fúnra ẹ̀ ni at least kọ́kẹ́ àwọn èèyàn lè true sí torí òní kan torí ọ̀la ni because táwọn bá ti clear ọ̀rọ̀ lórí ọmọ yẹn lénìí náà bá ti clear lórí ẹ̀ ní prime moment yìí tọmọ yẹn bá dàgbà àwọn kan wà tó jẹ́ wípé monitoring spirit ni wọ́n wọ́n mọ̀ monitor life ọmọ yẹn tí yóò fi dàgbà ńgbà tó bá wá dàgbà tọmọ yẹn bá ní nǹkan rí láti ṣe wọ́n wú ọ̀rọ̀ yìí jáde padà yes yorùbá fẹ́ràn yorùbá gùdù fún nǹkan bẹ́ẹ̀ yẹn that is number one secondly ṣé liam máa dá lọ sílé ìwé tó nìkan máa dálẹ̀ ni àbí tí bàbá ẹ̀ máa dálẹ̀ ṣé bí ó lọ skul táwọn èèyàn lọ ni njọ́ tán bá ti lè introduce ẹ̀ pọ̀ ọmọ mohbad ni làwọn ọmọ skul wọn ò ti sọ lé pé skul àwọn ni liam ń wá làwọn parent àwọn ọmọ tán jọmọ skul ẹ ó ti máa fi rí ọ̀rọ̀ gún lágbé àwọn ọmọ yẹn àkúkú mọ tó ní wọ́n lọ́ba kan lónìí wọ́n lẹ́nì kan lónìí wọ́n lólórin kan lónìí wọ́n ní kìnìún wọ́n ní promoter kan lónìí wọ́n àti ẹ̀ sáà mọ̀ sáà wọ́n fi gun lára skul o bọ́n bá fi gun lára skul táwọn òbí wọn ti sọ pé má sọ o má sọ tẹ bá dé skul o wọ́n máa nà yìí o wọ́n máa mú o wọ́n fi sọ́kàn wọn ò ní gbàgbé títí rárá so láti wàwẹ̀ mọ́ lèmi náà sọ wípé ó yẹ kí Wùmí ó ṣe DNA Mohbad kó ṣe DNA Liam ok òkú tó ti wá pọ́dún kan níbo ni wọ́n píìkì nínú ara ẹ̀ tí wọ́n fi ṣe DNA ìyẹn wà lọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n onímọ̀ ìjìnlẹ̀ nínú àwọn pathologist àwọn toxicologist àwọn yẹn ló ní gbogbo wàhálà yẹn now the case in town now ni pé ìyá Mohbad àti wòmí wọ́n ti dàrú àárín wọ́n ti bàjẹ́ tẹ́ ẹ̀ bá gbàgbé wùmí làǹtí kan mi ò kàn mọ̀ọ́mọ̀ dá sọ̀rọ̀ wọn ni o gbogbo ohun tí ń ṣẹlẹ̀ láàrin wọn pátápátá mò ń rí báńtí ẹ̀yẹn ṣe ń kọlu wùmí out mo ṣe ń disgrace ara wọn wùmí o ṣá mọ̀ pé gba tó kó ń bẹ̀ èmi ni mo fún ẹ nílé èmi ni mo ṣe rí rọ́bìṣì ní gbogbo ẹ̀ ọmọ burúkú ni ẹ ọmọ kinní kan ni ẹ ò kì gbọ́ràn ò kì ṣe rọ́bìṣì ni so àǹtí Wùmí náà ti wá di attention seeker gbà tó wá sí London gbà tí mo ti London dé gbà tí mo ṣe kinní kan ṣebí mo ní kan fún ẹ nílé ṣebí mo ní kan fún ẹ níye báyìí ṣebí ní iye báyìí tí mo fún ẹ rubbish ni it doesn't make any sense but lo and behold ìjà ti wá ṣẹlẹ̀ láàrin ìyá Mohbad àti ìyàwó Mohbad ìyá Mohbad ní ń pọn Wùmí káàkiri ní ń tẹ̀lé lẹ́yìn kiri àwọn èèyàn ní ntí ọ̀jẹ̀ ni ọ̀jọ̀ gbọ́n pé wọ́n fẹ́ pinnu ogún Mohbad ni kí Wùmí ọmọ bá jẹ́jú ẹ̀ ni ló ṣe ń ṣe bẹ́ẹ̀ ìyá Mohbad ló wá jáde fún rẹ̀ wípé Wùmí ní òun ti wá kó ẹrù Mohbad according to that woman ó ní ọ̀dàbẹ̀ ni pé wọ́n sọ pé kán kúrò nílé ibi tí wọ́n ń gbé bóyá Wùmí wá sọ wípé kíyà Mohbad ó wá kó ẹrù Mohbad I don't know how true that is so ìyá Mohbad wá sọ pé ah ńgbà ṣe pé Mohbad ò lábúrò pé bóyá àbúrò ẹ̀ máa wá kó o according to ìyá Mohbad ọ̀rọ̀ ọlọ́rọ̀ òkè ń dùn lẹ́nu tèmi máa fẹ́ kẹ́ ẹ gbọ́ fúnra lára yín ẹ gbọ́ lé ìyá Mohbad gangan fúnra lára ẹ̀ because òun lọ́rọ̀ yọ tọ́tọ̀ yọ bọ̀ òun ni wọ́n fi nǹkan ṣe òun lára ń ta òun ní nǹkan ra òun ní ń pariwo now ó ti mọ̀ pọ́ ó sọ statement kan bẹ̀ wípé ká ló mọ̀ ni àbí instead tó o bá fi mọ́ tẹ̀lé orú ọ̀dàlẹ̀ bẹ́ẹ̀ òun kú tẹ̀lé jòsí alọ́ba jose alọba tó ń sọ yẹn ní ìsìn ni joseph alọba that is baba mohbad ẹni tó yẹ kán ti jọ unite papọ̀ ní ìmídíélé tíṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ń máa ń sọ kinní kan fáwọn èèyàn lọ́pọ̀ gbà kẹ́ ẹ tó tú nǹkan ká kẹ́ ẹ tó da nǹkan rú ẹ kọ́kọ́ jọ sópọ̀ náà bí ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà ni àwọn afẹ́gbà biafra abẹ́gbà yorùbá nation nǹkan pé nàìjíríà ni mo ní you can't divide nigeria anyhow gbogbo a gbọ́dọ̀ kọ́kọ́ unite náà a máa gbàgbé differences wa á gbé sẹ́gbẹ́ kan a gbọ́dọ̀ kọ́kọ́ unite ibi gbàtà bá unite la máa lè jókòó sí tébù orí tábìlì láti lè pín a lè fogun pín nàìjíríà mọ́ kí mẹ́yà kúrò lórí ibi tí mo wà òun náà ni wípé mo fẹ́ jẹ́ kẹ́ gbọ́rọ̀ ìyá Mohbad God bless you. mọ́mù kí wọ́n lọ sí èsì mọ́mù sí mi èmi dúró sí mọ́mù yẹn ọkọ̀ ọ̀pá àti irúkọ àti òdodo. mọ́mì. tí ọlọ́dà mi máa bẹ fún gbogbo wọn. mọ́mì ẹ má wọ. nígbà wọn bá ṣẹ́gbẹ̀ fún mi. ẹ ó dàn. ọlọ́dà ẹ pé wọn padà. màmá. mo nígbàgbọ́ pé gbọ́ gbogbo nǹkan tí ìyá Mohbad sọ well Yorùbá ní ọ̀kẹ̀hẹ̀nkẹ̀hẹ̀ òde ni ó ti kẹ̀hẹ̀ wálé naturally tó bá jẹ́ ibi tí wọ́n ti ní onímọ̀ràn gidi kò yẹ kẹ́ni kan kọ́ bẹ́ẹ̀ nìkan kan jà láàrin wọn tẹ́ bá fọkàn bá mi lọ nígbà tí mo ń sọ̀rọ̀ nípa Mohbad láti pé mo máa ń béèrè àwọn statement kan àkọ́kọ́ statement ọ̀hún ni pé ṣé nínú ìdílé àwọn Mohbad gangan nínú ìdílé bàbá Mohbad kò wá sí àgbàlagbà kankan tó lè kọ́ wọn tùwọ́dà tó lè pè wọ́n ṣàkíyèsí nínú ìdílé ìyá Mohbad ṣé kò sí àgbàlagbà kan tó ní làákàyè tó lọ́pọlọ pípé tó lè pè wọ́n ṣàkíyèsí wípé o sì lélẹ̀ tẹ̀sí lórí social media o ẹ má gbàgbé pé tá ló bá lọ àbọ̀ bọ̀ o mo láǹfààní àìsọ wípé láti September 2023 tí Mohbad ti dágbére fáyé ni wọ́n ti drag ọ̀rọ̀ Mohbad títí di àsìkò tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí ṣé wàá sọ fún mi pé social media máa gbàgbé gbogbo ẹ̀ láéláé social media ò ní gbàgbé ó fẹ́ lè jẹ́ ọ̀rọ̀ tí wọ́n drag jù nílẹ̀ Nàìjíríà now ìyá Mohbad ṣẹ̀ṣẹ̀ wá ń wo wípé kó wọn padà sọ́dọ̀ bàbá Mohbad wípé tí bàbá Mohbad bá ti ṣe ni ló fẹ́ ṣe ntọ́ yẹ kó ní bọ́tọ̀ fi síwájú ló fi kàn yìí kàkà kó ní ẹ káàsán o oníbọ̀tọ̀ rèé o ó ní oníbọ̀tọ̀ rèé o ẹ káàsán o ntọ́ ẹ kó ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ńlọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ wá ń ṣe ọ̀rọ̀ ẹ ti wá dàtẹ̀yìn kọ́gbọ́n agé ti ajá agé ilé títán ẹ̀ṣẹ̀ wá ń tọ́jú abẹ ọbẹ̀ ti ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti bàjẹ́ gbogbo ibi tó bá bàbá Mohbad jẹ́ dé ǹjẹ́ ó láǹfààní láti tún ṣe padà ń bẹ̀ because there was a time tó ń sọ fún bàbá Mohbad gan wípé ṣé bàbá Mohbad ló ní ọmọ ni sóun ló bí Mohbad ni pé DNA ti di méjì táwọn ó ṣe kí bàbá Mohbad náà lọ ṣe DNA tiẹ̀ bọ́yọ̀ ló bí Mohbad gbogbo àwọn nǹkan yẹn ni social media ò ní gbàgbé láéláé bóyá kò dẹ̀ sọ bóyá àwọn èèyàn lọ sọ pé sọ òun ṣá mọ̀ wípé ọ̀rọ̀ òkèrè bí ọ̀bá lé yóò dín bí ọ̀bá dé yóò lé náà mo wá ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ pé bàbá Mohbad pé ìyá Mohbad kí bàbá Mohbad níjẹta for the first time látòdìdí ọdún kan kò ẹ́fà kí bàbá Mohbad rí ní court wọ́n máa wọlé bí ọ̀tá ni bàbá Mohbad ó wọlé kamli ìyá Mohbad ó wọlé pẹ̀lú ojú líle ìyàwó ó wọlé pẹ̀lú ojú líle ohun tó ti yẹ kán ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ látọdún kan sẹ́yìn ní káwọn tó bá jẹ́ àgbàlagbà kán pè wọ́n padà kán pè wọ́n papọ̀ ìwọ ìyá ntí bá ń bí ọ́nú mọ́kàn kó ń bẹ̀ ìwọ bàbá ntó bá ń ru ọ́ nínú mọ́kàn kó ń bẹ̀ ẹjọ́ fohùn ṣọ̀kan ẹ̀yin méjèèjì lẹ́jọ́ bímọ yìí ojú mẹ́rin ní bímọ ìgbà ojú ní wò ìgbà ojú ní tọ́ ó kẹ́yìn méjèèjì tó mọ nǹkan tẹ́ ẹ sọnù kọ́ lọ́ọ́ má jẹ́ kó pẹ́ jù fún yín because odidi ògo là ń sọ̀rọ̀ nípa rẹ̀ ló sọnù mọ́ yín lọ́wọ́ ó yẹ kẹ́ ẹ sìnkú ẹ̀ kẹ́ ẹ má sọ nǹkan kan kíkálukọ́ mẹ́nu kó ń bẹ̀ kẹ́ ẹ dẹ̀ gbà fọ́lọ́hún kíkálukọ́ dẹ̀ má gbégbé ayé ẹ lọ ọjọ́ wo lẹ tó fẹ́ mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ Mohbad ọjọ́ wo lẹ́yìn gan tó fẹ́ mú fọ̀n pẹ̀lú ìgbésí ayé yín báwo nìrìn àjò relationship yín ṣe fẹ́ rí so máa smooth àbó máa wọ́ tó bá máa smooth ọ̀nà wo ni yóò fi smooth kí ló fẹ́ smooth ńbẹ̀ kí ló fẹ́ wọ́ ńbẹ̀ àwọn nǹkan yìí wà very very at stake ni mo fi sọ wípé um, a kì í gbẹ́kùtù ọ̀tá jìn ọmọ rẹ lè lọ kó sí i tó bá dẹ̀ kó sí i kò sí nǹkan méjì bí ò bá dá lápá ṣe ni yọ sẹ́ńtàn kí n gbà kí n gbà yín lásìkò púpọ̀ mo fẹ́ kẹ́ wo ìṣẹ̀lẹ̀ ọ̀hún kẹ́ wo ròyìn tí Mr. Joseph Aloba ṣe God bless you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 ẹ kàn sí wa ẹlòmíì ìjẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ ìgbódùn ọ̀mùyá bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ kàn sí wa pẹ̀lú ògbọ́n náà ẹ ní rí bákan náà mọ́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 kí ló fà tápá kan ara fi ń kú ẹ kọ̀ sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọmọ àdédé máa steve ẹlòmíì àyà ló máa máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìdẹ̀lẹ́ ó máa máa ní ìṣòro àti breathing oxygen breathe out carbon dioxide á wá máa ní ìṣòro á máa ní kàtà gbogbo gbà kí ló fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis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 ẹ̀fọ́ ló kú tiwotiwo ògbólógbòó àgbẹ̀ ló kú tòun tèmi ràgbà lọ́rùn lọ́dí bá fọ́ mi là lọ́dọ̀ tí wọ́n fi àtàkùn rẹ̀ láyé tí wọ́n fi ògèdè pò rẹ̀ lọ́rùn ó ní yẹn ó ní mo gbà ó ní pípa tí mo gbọ́ wọn lórí mi ni ò jẹ́ jẹ́ wọn ibi tójú rí àyà mi ni ò gbé ẹnu ò sọ lọ wà o. àti dọ́là wọn ẹ̀yẹ́gìmọ̀ kí n káàbọ̀ padà àánú Olódùmarè ní fi ń sílẹ̀ ẹ̀yin náà gbọ́ ọ̀rọ̀ tí ẹgbẹ́ ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ yẹn mo rí pé ẹ wò ó dáadáa ìyá Mohbad ń try láti kí bàbá Mohbad má nǹkan ló drag ẹ̀ wá Yorùbá ni mo ń sọ̀rọ̀ kan pé ẹni tí ó bá wọn parí ìjà kì í bá wọn bẹ̀rẹ̀ irú máàlù yìí ń bu lọ́wọ́ àfòdìdí ọdún kan kí ni ń pàtẹ́ àfòdìdí ọdún kan ìgbésẹ̀ wo ló gbé fòdìdí ọdún kan attempt mélòó ló ti make fódìdí ọdún kan láti pe àkíyèsí ìyá Mohbad pé nǹkan tó ń ṣe ò dáa olórí là gbórí fún ó ní láti against man yìí ó bímọ fẹ́ lòmíì and ọmọ mẹ́ta ló bí fẹ́ nìyí kì í ṣe Mohbad nìkan so bàbá yìí ló yẹ kó ti ṣe iṣẹ́ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń ló yẹ kó ti parí iṣẹ́ yẹn kó ti máa méjèèjì kóra wọn kó ti mú wọn mọra wọn kó ti mú wọn àbí kó ti parí ẹ̀ láàrin ara wọn kó ti kọ́kọ́ pàṣẹ́dì baba Mohbad obìnrin ò lè má bìsọ obìnrin tóbìnrin bá ṣe ń tọ́ da mistake ni jẹ́ ká fi egun òtòlótó jágbà bẹ́ẹ̀ jágbà fọlọ́ jágbà fóbìnrin ni wọ́n they are bound to do mistakes gbogbo àná là ń ṣàṣìṣe adẹ̀ǹbẹ̀ lọ́wọ́ ń dáríjì ni lórí ọ̀rọ̀ ọmọ yìí já dáríjì yín kí làwọn nǹkan tó fẹ́ ká ṣe ìgbésẹ̀ wo ló fẹ́ ká gbé ilé tó bá yẹ kán pùtẹ̀ dúró ńbẹ̀ wọ́n á pùtẹ̀ dúró ní tó bá yẹ kán ti sọ pé ya Mohbad ó wá sílé kó wá bẹ́ẹ̀ tàbí kán pàdé ńbì kán bẹ́ra wọn wọn ò ti jọ ṣe bẹ́ẹ̀ corona surprise ńgbà tán bá méjèèjì bóyá jọ rìn dé kò yẹ kí ẹnì mọ ráàrin very very insulting kò make sense rárá torí òní kọ́ ni mò ń wò torí ọ̀la ni méjèèjì jọ bímọ fúnra wọn ẹ lè sọ gbogbo ọmọ di ọ̀tá bàbá wọn ìdí ni pé wọ́n ní nǹkan ayọ̀ wọ́n ní nǹkan ríṣe lọ́jọ́ iwájú bàbá yìí ló máa dúró ní ìdúró bàbá tẹ́ ẹ bá fẹ́ ṣe nǹkan lọ́jọ́ iwájú nìsín tẹ́ ẹ pé bàbá sí i ó ní agbára láti wá dàrú tẹ́ bá ń ṣe wedding tẹ́ ẹ tẹ́ fẹ́ lómi ìjókòó níjókòó bàbá ó lè wá dàrú tí ò dẹ̀ sẹ́ni everybody máa padà bú iná ni pé ah, ah, ah, sofa àti bàbá ẹ̀ wà láyé ìbá máa pín in sí kọ́ máa fi sànkọ́ bàbá ẹni ni bàbá ẹni Yorùbá máa ń sọ̀rọ̀ kan pé ó sorí pààlà ó sàtàrí pòóló akọyin sí ìyé èèyàn gbọdọ̀ pààyàn lẹ́rìn wọn lè mọ́ mi ò bá jóná jù bẹ́ẹ̀ lọ mọ́ mi ò bá máa tiro ìbá máa lu ẹsẹ̀ kan ìbá máa lu adẹ́gbò ẹsẹ̀ she is always my mother bákan náà ni bàbá méjì ò kí ń bíyàn so gbogbo àwọn kan tó ẹ̀ṣẹ̀ ń ṣe yìí ọ̀yẹ̀ kan ti ṣe sẹ́yìn ṣùgbọ́n tó múnú mi dùn ni wípé bàbá Mohbad jẹ́wọ́ ọmọ ọkọ lóòótọ́ oríṣiríṣi àwọn èèyàn sọ pé ó fẹ́ fi òkú ọmọ ẹ̀ ṣe bísínẹ́sì ni but ó ń prove everybody wrong pé well n tó bá wẹ lẹ́nu kó máa sọ ọmọ tó ń sáà ní kì í sọ máa tín and díẹ̀ ní tàlàbà apẹ́ bá bá wọn dá sí i mọ́ corona inquest sì wà ń bẹ̀ wọ́n pé invite àwọn Sam Naira Marley pé kán wá nǹkan nǹkan wẹ́ wọ́n bá yọjú mi ò mọ difference tán fẹ́ make o um, ọlọ́pàá ti arrest wọn ọlọ́pàá ti lódìdí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì oṣù kan tí Mohbad tó kú àwọn méjèèjì ò sí ní Nàìjíríà gba tí Mohbad kú so kò hàn dẹ̀rí níbi kankan tán ti sọ pé wọ́n ràn yàn kan kọ́ lọ yìn kọ́ lọ tánìbọn kọ́ lọ gun nígò kọ́ lọ gun lọ́bẹ kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ kan tó mú wọn láti sọ wípé wọn àwọn ẹni yóò ní kéèsì láti jẹ́ ẹ wọ́n búlì ẹ̀ sẹ́yìn wọ́n búlì kíní kan sẹ́yìn kankan ọ̀rọ̀ àtijọ́ nìyẹn ńgbà tán ṣe bẹ́ẹ̀ kí ló tẹ̀ report and ńgbà tí Mohbad competition against wọn kí ló tí ilé iṣẹ́ ọlọ́pàá ò react gbogbo àwọn nǹkan yẹn wà nínú ara wọn ni well my advice fún baba Mohbad ni pé ọmọ àlèyàn ní rínú tí kì í bí ọmọ àlèyàn náà láti ibẹ̀ tí kì í gbà wọ́n bá mú èèyàn bẹ́ọ́ títí gbà tán bá mú ọbẹ̀ èèyàn ọmọ pé nira ń bẹ̀ ń bẹ̀ irrespective tó wù kí mọ́ wúmọ̀ yìí ò ṣe tẹ́ bá láǹfààní àti dáríjìn ẹ dáríjìn yes tẹ́ bá láǹfààní àti dáríjìn ẹ dáríjìn and again um, kò sí nǹkan procrastination is the thief of time kò sí nǹkan tá à ń fàgùn lọ títí ẹ jẹ́ kí Mohbad ó sùn ẹ jẹ́ kọ́ ọmọ yìí ó sinmi ẹ má wàá gbàgbé o lẹ́yìn tí Mohbad bá ti wọlé tẹ́ bá fẹ́ ṣe dáa do not allow any interview whatsoever from anybody anymore ìwọ̀nba ni tanpẹ́pẹ́ gbìjà yín mọ́ so ìwọ̀n ni nǹkan dùn mọ́ n téèyàn máa ṣe níyè kéèyàn má bàa ṣe tẹ́ advice ni o mi command yín o mi dẹ̀ pọ́n ní dandan fún yín o it's just a piece of advice because nínú ká máa sọ̀rọ̀ lásọ̀jù lèèyàn fi máa ń sì sọ